gbọ́ gbogbo ojú tó ń wò mí yìí mo fẹ́ sùrẹ̀ ìsinmi ayé rẹ mo ní nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí àti nínú ọdún yìí mo ní kó lọ́rọ̀ àlùgbà àánú kan bí ẹgbẹgbẹ̀rún kó wọlé tọ̀ ọ́ wá kí àánú kó fọhùn lórí ìdílé rẹ lórí application yẹn mo ní kó lọ́rọ̀ àlùgbà lórí ìwé ìgbélú rẹ mo ní kó rà lórí visa yẹn àánú ti fọhùn lórí ìdáwọ́lé rẹ̀ àti lórí kọ́ńtíráàtì yẹn àánú mo ní kó lọ rọ àánú gbà gbọ́ o bó tilẹ̀ wù kó rí nínú oṣù yìí àti nínú ọdún yìí o ò lè bá wọn lákọsílẹ̀ ibi lórí ọkọ lórí ọmọ lórí ìdílé rẹ o ò lè bá wọn lákọsílẹ̀ ibi sẹ́ o ò lè bá wọn sọ ẹkún kíkorò wá gbọ́ ọ àìsàn tó ń ṣe ni láàárọ̀ tó ń pani lálẹ́ kò ní jẹ́ ìpín rẹ àti ìdílé rẹ àìsàn tó ń wọlé bí ìjì tó ń pọmọ lógun láì láàánú kò ní jẹ́ ìpín rẹ àti ìdílé rẹ mo wá súre fún gbogbo ẹ̀yin tẹ́ nídìbò láìsàn ẹ̀yin tí àìsàn fẹ́ sọ di ẹlẹ́yà tó fẹ́ sọ di ẹ̀sìn ẹ̀yin tí àìsàn dúró gẹ́gẹ́ bí àgbàná nínú ìgbésí ayé rẹ̀ bí olúwa ti ń bẹ bí ẹ̀mí ẹ̀ ti ń bẹ o ò ní bá àìsàn yẹn lọ ìwọ ló máa borí àìsàn yẹn o wàá gbọ́ o mo pa láṣẹ ni gbogbo ohun tó ti dòkú nínú omi ara àti ẹ̀jẹ̀ rẹ mo ní kó gba ìmísí yè lórí àìsàn yẹn wàá gbégbá ọpẹ́ jọ̀ọ́ bá mi ṣe àmì sórí fídíò yìí kò dẹ̀ bá mi share and for next video please follow me on this, face, on this page i'm still remaining yours my name is Ẹ̀yìnjú Agbára shalom.